gbogbo ọjọ́ ẹ ṣe o rádàdédé ìbẹ̀là arúgbó ọjọ́ ẹ ṣe o rádàdédé ìbẹ̀là. ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo gbé ọlọ́run ga fún àánú àti orí ọ̀fẹ́ rẹ̀ tó tún fi mú wa rí ọdún tuntun ní ayọ̀ àti àlàáfíà mo wí pé ògo ni fún orúkọ rẹ̀ ọlọ́run tó mú ojú wa rí ọdún tuntun yìí lórúkọ jésù yóò ṣọ̀nà wa ní rere nínú ìrìn àjò ọdún 2021 yìí lórúkọ jésù ẹ ó rí ojú rere ọlọ́run ẹ ó rí àánú ọlọ́run gbà àánú ńlá ọlọ́run tí ó dá gbogbo ìkólọ yín padà lórúkọ jésù ẹ ó ra àánú gbà ẹ ó ra àánú gbà gbogbo ìjáde àti ìwọlé yín nínú ọdún yìí kò ní mú àbámọ̀ lọ́wọ́ lórúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun ni mo súre fún yín mo gbàdúrà fún yín ìsìnkọ́ ọdún yìí yíya twenty twenty one lórúkọ jésù ìjì burúkú ò ní dìde ìjì ìdààmú ò ní dìde gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ ọdún tó kọjá nínú ìrìn àjò ọdún yìí ẹ ò ní ní ìrírí irú rẹ̀ lórúkọ jésù agbára ọ̀run yóò gbé yín ró àṣẹ ọlọ́run yóò dì yín mú ìwà láàyè ọlọ́run kò ní fi yín sílẹ̀ ìwà láàyè ọlọ́run kò ní kọ̀ yín sílẹ̀ agbára ibi kan kò ní borí yín ẹ ní kábàámọ̀ àkàsọ̀ kínní títí dé ìkejìlá ọdún yìí kò ní já mọ́ yín lẹ́sẹ̀ kò ní yẹ̀ mọ́ yín lẹ́sẹ̀ wọn ò ní ṣì yín mú wọn ò ní ṣì yín pa wọn ní ṣì yín ta ọlọ́run yóò jà fún yín ààbò ọlọ́run yóò dájú jésù olùgbàlà yóò mòdì yín ká yóò sọgbà yé yín ká yóò sọgbà yé ilé yín ká yóò sọgbà yé ọmọ yín ká yóò sọgbà yé ọkọ yín ká yóò sọgbà yé aya yín ká iṣẹ́ yín ò ní di sí oníṣẹ́ mo súre fún yín nínú ìrìn àjò ọdún yìí lórúkọ Jésù ẹ ní jẹ korò ẹ ní jẹ kábàámọ̀ ẹ ní jẹ kábàámọ̀ ọlá yín ọmọ lọ síwájú gbogbo àdáwọ́lé yín pátá ni yóò mọ yọrí sí rere ẹni tó ní ayé àti ọ̀run yóò gbé yín sókè yóò gbèsè yín sókè gbogbo tẹ́ ẹ ti pàdánù ní ọdún tó kọjá ní ìlọ́po méje ọ̀nà méje ọ̀nà àádọ́rin méje ọlọ́run kó dá padà fún yín lórúkọ jésù kó dá ìbùkún yín padà kó dá ògo yín padà gbogbo ẹ̀yin tíṣẹ́ bọ́ lọ́wọ́ rẹ̀ ọ̀nà yóò là fún yín lórúkọ jésù ọ̀nà yóò là fún yín ògo ni fún ọlọ́run wa ìlérí ò ní bàjẹ́ ìlérí ò ní dàrú ò ní jẹ̀korò lórúkọ jésù kristi ti násárẹ́tì gbogbo ẹ̀yin baálé ilé nínú ìrìn àjò ọdún yìí lórúkọ jésù agbára orí ò ní bọ́mọ yín lọ́wọ́ mò ń gbàdúrà fún ẹ̀yin ọkùnrin ẹ̀yin baálé lórúkọ jésù agbára orí òní bọ́mọ yín lọ́wọ́ ẹ ní kábàámọ̀ ẹ ní ṣìṣe ọlọ́run nínú agbára rẹ̀ yóò bá yín gbẹ́rù ilé yín lórúkọ jésù yóò bá yín gbé ẹrù yẹn lórúkọ jésù yóò bá yín gbé ẹrù yẹn ẹrù ìdílé yín ẹrù ẹbí yín nínú agbára rẹ̀ yóò bá yín gbé ẹrù yẹn iṣẹ́ òní bọ́mọ lọ́wọ́ ìwọ tó níṣẹ́ ọ̀nà yóò là fún ọ ọ̀nà yóò là fún ọ ò sìnkú aya o ò sìnkú ọmọ o wọn ò ní ṣí ọmú ò ní rákòbáhe gbogbo ẹ̀yin obìnrin lórúkọ jésù jésù ọlọ́run kó gbàdúrà fún yín ò ní gbọ́kọ̀gbìn ò ní gbọ́mọgbìn nínú ọdún yìí ò rí dààmú òwò onípósí òní bá wọn ṣe lórúkọ jésù òní ṣòwò onípósí lórúkọ jésù olùgbàlà nínú ìdílé rẹ ẹsẹ̀ abánisọ̀fọ̀ kò ní wọbẹ̀ wá òní rí dààmú lórí ọmọ lórí ọkọ lórí ayé rẹ lórí àwọn afẹ́nifẹ́re rẹ òní rí dààmú mo wí nípa tìwọ tó ń gbọ́ mi ẹni ọba bínú sí ọlọ́dún ọlọ́run kó bínú sí ẹ̀dákẹ́dà tó bá lóun ó fi ọrẹ lórúkọ jésù kó ń tàn jẹni ìfibú gbogbo ẹnikẹ́ni tó bá lóun ó gbọ́wọ́ òdì sókè lórúkọ jésù lórí ọmọ rẹ ni lórí ọkọ rẹ lórí aya rẹ lórí iṣẹ́ rẹ lórí lílọ bíbọ̀ rẹ lórí tímúnú rẹ dùn tó lóun ó gbọ́wọ́ ó sókè ọwọ́ náà ní ìlọ́po méje lórúkọ Jésù kó máa fi na ara rẹ̀ kó fi na ara rẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ọwọ́ tó bá gbé sókè ara ẹ̀ ní fi nà ẹ̀dákẹ́dà tó bá gbé ọwọ́ ibi sókè nípa tiẹ̀ yóò fọwọ́ náà ṣera ẹ̀ bíbélì wípé wọn ó mu ẹ̀jẹ̀ ara wọn bíi wáìnì dídùn wọn ó sì jẹran ara wọn ní àjẹyó nínú ìrìn àjò ọdún yìí oríire ò ní gbàbọ̀dé ìkorò ìṣẹ̀dá rí ò ní gbabi oríire ò ní gbàbọ̀dé ìkorò ìṣẹ̀ ìṣẹ̀dáàrí onígbàbọ̀dé ibi lórúkọ jésù olùgbàlà ẹsẹ̀ abánisọ̀fọ̀ ẹsẹ̀ abánidárò kò ní wọnú létí ọ̀ ògo ni fún ọlọ́run wa nínú ìrìn àjò ọdún yìí mo ní láti gbọ́ níyànjú pàápàá jùlọ nínú ọ̀rọ̀ ọlọ́run bí o ti ń lọ nínú ìrìn àjò ọdún yìí mo fẹ́ kó o jẹ́ akọni dáfídì nígbà tó ń lọ kojú gòláyàtì ó mú ìgbàgbọ́ rẹ̀ ó ní ìgboyà ìgboyà yẹn ó dì í mú ṣinṣin bákan náà ni bíbélì sọ fún wa nínú ìwé bẹ́rù orí kẹtàlá ẹsẹ̀ ìkẹfà ẹ ó ní ká má ṣe gbé ìgboyà wa sọnù nínú ìrìn àjò ọdún yìí mo fẹ́ kó o ní ìgboyà kó o máa fi ìgboyà ṣohun gbogbo nípa bẹ́ẹ̀ kò sóhun tí wàá dáwọ́lé tí ò ní yọrí ìgbéyàwó ṣe pàtàkì nínú ìrìn àjò ọdún yìí ìgbéyàwó ṣe pàtàkì nígbà tí dáfídì ń lọ láti lọ kojú gòláyàtì ó sa òkúta márùn dání kí ni àwọn nǹkan wọ̀nyẹn túmọ̀ sí màá máa sọ ní ẹyọ kọ̀ọ̀kan màá máa tẹ̀sí pàápàá jùlọ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ màá tó tẹ̀síwájú mú ìgboyà rẹ nínú ohun gbogbo ohun tó bá dáwọ́lé bí ẹ̀mí ẹ̀rù sọnù ẹ̀mí ẹ̀rù ń ṣekú pani ẹ̀mí ẹ̀rù mú kéèyàn ní ìjákulẹ̀ ẹ̀mí ẹ̀rù ó mú mú kéèyàn bọ́ sọ́wọ́ ọ̀tá ní ìgboyà nínú ọlọ́run ìgboyà ìgboyà yóò mú ọjọ́ aṣẹ́gun lọ lórúkọ jésù bó ti ń lọ nínú ìrìn àjò ọdún yìí orí rẹ yóò dorí aṣẹ́gun orí rẹ yóò dorí aṣẹ́gun ò ní fara pa ò ní fara gbọ́fà ò ní fara gbọ́ta ibi ò ní bá ọ ìdààmú ò ní bá ọ ọ̀sẹ̀ àkọ́kọ́ yìí pàápàá jùlọ mọ́ndé àkọ́kọ́ ní níbẹ̀rẹ̀ ọdún tuntun níbẹ̀rẹ̀ ọdún tuntun odidi ọ̀sẹ̀ àkọ́kọ́ tí a kọ́kọ́ lò nínú ọdún yìí màá fẹ́ kó kó fi yin ọlọ́run kó fi dúpẹ́ kó fi kọ́kọ́rọ́ ọpẹ́ kó fi ṣílẹ̀kùn ìrìn àjò ọdún yìí níwájú ọlọ́run gbogbo ọ̀sẹ̀ yìí kó máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o bẹ̀rẹ̀ sí ní ka psalm ninety two máa kà kó fi dúpẹ́ kó fi yin ọlọ́run ẹni tó bá yin ọlọ́run ó ní ìwo rẹ̀ ló ń gbé sókè bí ìwo àgbáàrere òróró tuntun ni wọ́n ta sí lórí ojú onítàn yóò rí ìfẹ́ rẹ̀ lára àwọn ọ̀tá rẹ̀ so mo fẹ́ kó yin ọlọ́run máa kọrin sí i máa júbà rẹ̀ fi ọ̀sẹ̀ yìí dúpẹ́ lọ́wọ́ rẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ ọba ńlá kó máa gbéga náà ti paul àti sílà ṣe ni wọ́n ń dúpẹ́ ọpẹ́ tí wọ́n dá nínú túbú nínú ìdè ìdè ọwọ́ wọn já sọnù ilẹ̀kùn inú túbú sí nínú ọdún yìí agbára tí ó lànà fún ó ń bẹ nínú ìyìn òòrà àwọn ọmọ Júdà nígbà tí wọ́n yin Ọlọ́run àwọn ọ̀tá wọn ńṣe ni wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní para wọn àwọn Júdà dẹ̀ lọ kó ìkógun láì jagun so mo fẹ́ kó jẹ́ kí ìyìn nínú ọ̀sẹ̀ yìí mo fẹ́ kí ìyìn kó máa jáde lẹ́nu rẹ sí ẹlẹ́dàá rẹ tó mú ọ rí ọdún tuntun bí o bá lè ṣe bẹ́ẹ̀ ìwàláàyè ọlọ́run yóò mọ gbẹ ẹ̀tọ́ rẹ fún ọ yóò mọ ṣẹ́gun fún ọ yóò mọ jà fún ọ lórúkọ jésù olùgbàlà ni mo tó súre fún ọ ò ní nínú òkùnkùn àṣírí òkùnkùn ò ní bò nínú ayé rẹ ò ní nínú òkùnkùn lọ́dún yìí àṣírí ọ̀tá ò ní bò nínú ayé rẹ nígbà tí ènìyàn ò bá rí ìfihàn ọlọ́run tí ò lálàá tí ò gbóhùn tó kàn sùn bọ̀rọ̀ gidi tó ń jí bọ̀rọ̀ gidi irú ẹni bẹ́ẹ̀ ó wà nínú òkùnkùn mo gbàdúrà fún ọ ò ní rìn nínú òkùnkùn ìmọ́lẹ̀ ọlọ́run kó máa ayé rẹ ìmọ́lẹ̀ ọlọ́run kó máa ayé rẹ àṣírí ọ̀tá kó má ṣe bò fún àṣírí òkùnkùn kó má ṣe bò fún ọdún yìí yóò san fún rere ọdún yìí yóò san fún rere ọdún yìí yóò san fún rere ọdún yìí yóò san fún rere ohun tó lè sọ ẹ̀dì ọ̀tá Olódùmarè tó lè mú kọ́lọ́run mọ́ farahàn ọ́ lórúkọ Jésù olùgbàlà àánú la Calvary ó sọ́dọ̀kú lónìí wàá rí ọwọ́ agbára rẹ̀ wàá rí ìyanu rẹ̀ ògo ni fún Ọlọ́run wa ẹ̀yin ará nínú Olúwa màá fẹ́ kó rántí wípé dídé jésù olùgbàlà ìgbàkúgbà ni o ìgbàkúgbà ni yóò dé ó sì ń súnmọ́ wa àwa náà ń súnmọ́ gbìyànjú nínú ọdún yìí láti rí wípé òun wàásù yìí rere sórí ọdún tá a wà yìí ọdún ẹ̀san ni ọlọ́run yóò san fún kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ ṣùgbọ́n yóò fi orí ọ̀fẹ́ ṣiṣẹ́ lórí ayé àwọn àyànfẹ́ rẹ̀ nítorí náà ẹ súnmọ́ ọlọ́run yóò sì súnmọ́ yín fún rere yóò dára fún ọ àdúrà yìí ire yìí bá mi pín fún gbogbo àwọn ènìyàn nínú kọ́ńtàtì rẹ bó o ti ń ṣe bẹ́ẹ̀ yóò dára fún ọ àlàáfíà ni fún ọ jésù olúwa wa. Mama, thank you, Lord, for all you've done for me. orúkọ ni. arúgbó ọjọ́ arúgbó ọjọ́ alàgbà alàgbà ọ̀ àtọ́ àbíjú ọ̀ àtọ́para àlèrí lè ṣe àlèrí lè ṣe.